الحمد لله الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. Àwọn Yorùbá ní àyá lẹ́lẹ̀ wo gbìdá àdúgbò máa rí Yorùbá rí kí ní ẹ̀mọ́ máa bí jẹ́ ó fẹ́ lórí ìdí ní ọlọ́pọ̀ ṣàrọ̀ náà. Àtìsí lágbàwà ṣe nǹkan tí máa, ibi táa dé sọ́rọ̀ tó tọ́ọ̀gbà, àáyà kí ọrùn rẹ̀ sílẹ̀ lẹ́kẹ̀ẹ́ àáyà ọlọ́run. Ìbẹ̀rẹ̀ àáyà rẹ̀ àrúsọ́lá yìí, àtìsí من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه Ìjọ máa tẹ̀síwájú torí àwọn tààbí sẹ́rìn ẹgbẹ̀rún lọ́jà ìgbà lórí ìyẹ̀ gbúgbẹ̀. Àwọn kan ní ọ̀dà ń pa náà ní àjọ ní ojúkó bẹ́ẹ̀ ní aago mẹ́ta kọjá ìṣẹ́jú mọ́kànlá. Àwọn máa ń tapò ní ìlọ́wọ́ sáájú ìgbàgbọ́ mi lọ ní ìlànà ọ̀pá náà ní áfíríkì bàbá ní áfíríkì lọ káàkiri ní díẹ̀ tọkọ ní wàá ṣe àmọ́ ọmọ ọ̀kadà abẹ́ abẹ́ lọ́mọ balẹ̀ ní ọlá tó jẹ́ sẹ́fẹ́ tó fi rí ẹ̀sìn wa èyí tó sá já ṣiṣe kó sàmójú kú èyí tó sì mọ́ sí dáadáa tó bá lè gbà pé tó bá àbí wọn ọ̀fẹ́ tó lè wá fún ọ̀fẹ́ àwòrán lọ́sọ̀dá wọn ọ̀fẹ́ ó sàgbà àwọn ọmọ ọ̀la tí a bá fún ìgbà tí a fún ọ̀fẹ́ a ti ṣe lọ́pọ̀lọ́ máa ń lò gbà kí náà wà láì ọ̀làná ní ìgbà yóò ti bẹ̀ẹ́ nígbà tó kọ́ káàbà bàǹkà ẹ̀ pàpàrà wàyí ti tààrú nílẹ̀ ìrìnàṣẹ́ wọn rọ̀ وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم قال ربي وإذ يرفع إبراهيم القواعد نبعث يا نبي إبراهيم tó gbé òpó náà òpó ilé náà sókè Kèé wá ṣòro nìkan òun àtọmọ rẹ̀ tí jẹ́ ìgbìmọ̀ àìyí. Ọ̀bẹ̀rẹ̀ ẹjọ́mọ́ tẹ́lẹ̀ gbólóhùn tó jáde àtọmọ ni wípé ọgbà náà tàkọ́ gbà nìyí náà. Ìrẹ́ olúwa ọrùn gbà á lọ́wọ́ wa. Ìyàgà ẹ̀ńdà tẹ̀lé ìrìnà ẹ̀dì. Ọlọ́run ránṣẹ́ wá. Wọ́n tún wá parí iṣẹ́ wá ní olúwa gba iṣẹ́ ìrọ̀wà. Ìmẹ́ta ẹ̀ńdà. Ìrẹ́ lólùgbọ́ ohun olùmọ̀. Àwọn ilé ìpínlẹ̀ ìgbésọ̀ ní instructive. Instructive. Ìbára ní ìgbèrò ẹ̀rù sọ àtọmọ rẹ̀ ẹ̀kọ́ ni fún àwọn mùsùlùmí yòókù tọ́lọ̀ bá pàṣẹ ìbáàdà kan tọ́lọ̀ wọ́n yọ̀ǹda pé a rí ìṣe ká tún bẹ́lọ̀ kó ṣe kí ni kó ń là wọ́n ọlọ́run kò gbà ní ìbáàdà èyí ń bẹ́ẹ̀ sọ́rọ́tún bá sọ́rọ́tún tàọ́bà sọ́rọ̀ kẹsàn-án ayà ọgọ́rùn-ún àti láti ìgbìmọ̀ àwọn ìlú أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد له جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم lánàá àtàṣàmọ̀ ọ̀rọ̀ kan nípa àwọn sọ̀hábà wípé àwọn lólóore jù àwọn ló dáa jù nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá láyé tó dá tó ayé ìlú àti àtàlùjẹ̀nú àwọn àti ló dáa jù lẹ́yìn àwọn àmọ́dé ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àwọn ọmọ lẹ́yìn àwọn tó ti bí wa tọ́lọ̀ ń sọ ní lọ́tù sọ pé ànábì ẹ̀yìnbá fúnnù Maryam sọ wípé mẹ́ni àsọ́rí ìlàpá kọ́lá ìṣàwárí yúùnà ìmáṣùgbọ́ ta ni ó mẹ́ ìsìn ọlọ́run ṣe látara ní níjọ́ náà àwọn àwárí yúùnà ọ̀rọ̀ bá àbọ̀ bẹ́ẹ̀ sí ṣùgbọ́n èyí tá fẹ́ múlò ní àwọn ọmọ lẹ́yìn rẹ̀ méjèèjì á wọ́n ní àwa ti tán láì ọ̀rọ̀. àwọn tàbí lóore jù wọ́n lọ ṣùgbọ́n wò lóore lọ. bẹ́ẹ̀ ọmọ lẹ́yìn ń bá àwọn tí ò àmánàbí ọlọ́run kódà ọmọ kéwù rẹ̀ tó tẹ̀lé nígbà tó fẹ́ lọ pàdé kọ́tùrù pòsùgbé ní ṣíbí ìlúgbò apá àwọn akọ́lùsẹ̀ sí ló jẹ́ yóòṣà àwọn èèyàn ní Joshua tí wọ́n ń sọ darí àríkà Joshua yóòṣà ò darí àmọ́ bá túwé ìlú torí pé gbogbo níyàn tẹ́lẹ̀ àtọ́gbé ní ọmọ jẹ́ ìyá kòkòrò jẹ́ kọ́ọ̀dù mo ní ìyà ní ìlú fẹ́ ń já pẹ̀lú níyàn ní ìlú fẹ́ ń já ní yusuf mọ́tòsọ yìí jẹ́ jósì tó tẹ́bá ní yúṣà òun pẹ̀lú lọ́dún kí ni ìṣẹ́ لأن في العبراني ليس كنية olódọ́dọ́ àwọn ẹ̀rọ ní ìsọ̀rọ̀ bí àwọn òṣèré pé ní lẹ́sà tí ìyá àwọn lẹ́sà tí ó hàn nínú ní oṣù ó dàbí èdè yorùbá náà ní àlékùbá kàtà ju ákàrí wọn ní ìlú wọn á ilé ààtù kàrí ha ilé ìlú màálù a ilé ìlọ́rọ̀ sí ilé ìrùwà sí ilé ìlú lámì tó lọ́mọ ní sí ilé ìlú lọ Àwọn bàbá ọ̀pá wà púpọ̀ yìí, àwọn bá méjì ṣe àsọpẹ́nu ọ̀rọ̀, kìí ṣe ìfẹ́ kéèsì ní ẹlùbọ̀ kéèsì ṣe gbogbo bọ̀ rí. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù Alì Mùrán, Ṣúra Tírì, Ayàwá Ọ̀dọ́dà Ṣẹ́, Ṣúra Kẹta, Ayà Lọ́wọ́ Àdìlẹ́wà, kúntù ìrọ̀ ọmọ tí ó pè jáde lè gbà. Àwọn obìnrin ni ẹ̀ṣẹ̀ ìpàrọ̀ wọlé. Ṣùgbọ́n tó ń kọ́ ìrọ̀ ọmọ ìrìn lẹ́yìn kò rí jẹ́ يأمرون تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أرى منكم خير ẹ̀yìn yìí ní ọ̀yọ̀ ọmọ òkùn ìjá lẹ́nà tí bá nínú gbogbo ìjọ tí ń wá nínú àwọn ìjọ tí ń wá ìjọ tó lóore ìjọ ànábì nínú ìjọ ànábì tàlówá lóore jù ọ̀yọ̀ ọmọ ànábì níjọba ayà ń ẹni ló ju àwa òní sí pàtàkìlẹ̀ sábà rúrú làwà bàbá fi ń jọ ọ̀nà wọn ọba ẹ̀yìn lẹ lóore jù lẹ dáa jù nínú kí lọ́pàá mọ̀ ẹ ń pàṣẹ dáadáa wọ́tẹ̀lẹ̀ ọ̀nà ìrìnlẹ̀ òǹkà ẹ̀kọ́ ìbàjẹ́ tàbí tí ó kùkù àti òdá wọ́n tó mú inú Káàtó bẹ̀rẹ̀ nínú ya ní ìkàfà ìwọ̀n. Ìjọba ẹ̀rọ Àwọn bá mú àbàtúwà ní ìjọba ọ̀rọ̀ àjọ́rà ní ìjọba àwọn bàtúwà ní ìjọba àríwẹ̀kọ́ ìjọba na sọ́wà àti ẹ̀rù ní wọ́n ń sọ ẹ̀. Ọlọ́tí bá ṣe pé ààmọ́ náà wọ́n nígbà tó rọ̀tí. Làkáà tó pé ara wọn tó ń pàṣẹ dáadáa ní ìlú wọn tó kọ̀ wà bàjẹ́ àmọ́ kò fútù fẹ́sẹ̀ ọ̀rọ̀ wọn. Wàlọ́ àmàna àrìnrìnàbù ayé wàlọ́ àmàna àrìnrìnàbù bí wà yàbí yàtì láti wàbìrìtà láti Mùsàmùmádìn sọ̀rọ̀ àìsàn àkàrà ẹ̀yọ́. ìbánipọ̀pọ̀ ìrúdí àti bàbá náà nírú ìgbàgbọ́pọ̀ yìí nínú ìjọ kan ṣoṣo ọlọ́run ààrẹ láṣẹ̀rí ìkàlá ìyá ní láṣẹ̀rí ìkàlá nìlá fíìrù ìyá ti ní wọ́n òrò ìyá ti ọlọ́run ní olùrànlọ́wọ́ kò ní alátìlẹ́yìn kò ní alárànṣe ní ìgbòkè tó já kò bẹ́ẹ̀ tó fún ọlọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ ó nìkan ló ṣe ọlọ́run tó wá gba ìmọ̀ràn kò sí olùgbà nímọ̀ràn pé báyìí kò ṣe má ṣe báyìí ìgbà bọ́lọ̀ tó ọmọ àmàlẹ́kà kó ń fẹ́ dá ọmọ èdè pé tí ó sọ ọ̀tọ̀ ọlọ́run àìmọ̀tọ̀ ní ìdájọ́ ìní àlẹ́mú òwúrọ̀ tẹ́jú nígbà ìpínlẹ̀ sọ̀rọ̀ experience ní ìrírí lẹ̀ ní wípé àmọ́ ìmọ̀ ìrírí sọ́ọ̀rọ̀ kuwa aka ji alin fiha na yi yau su ya su yi kuma masu yi kama layu tele kuma zai da ìgbà tó bá lò náírà olè sórí rẹ̀ ó ti wá lò ká àrùn dé. inú ìtumọ̀ rẹ̀ òun ni ẹni tí ò ní ṣe péré ní ìdìbò wọ́n ní kóró lé ní ó kú òṣẹ́ ẹlùmí òtù padà ẹ̀ láàrùn bẹ̀rẹ̀ ṣùgbọ́n láti kò ní ìgbàjẹ́ wọ́n mọ̀ ṣe ẹ̀jẹ̀ wọ́n mọ̀ bá wà náà mọ̀ na ní áfíríkà àwọn aláṣàpọ̀ wọ́n kọ́kọ́ mú negation wà ìbáwọlé òun ṣe

fẹ́kàmọ́ àtàkẹta nìtẹ̀sọ́ àti ẹ̀wú jí nígbà lọ́rùn jọ kan ṣoṣo ọlọ́run òrùn bí i àtúmọ̀ ń sọ pé kò sódù mọ̀rùn fún ọdúnlọ́rẹ́ ìtọ́nà fẹ́ ṣe ní ṣe ìmọ̀ràn kí ló fẹ́ gbà kí ló fẹ́ fún nínú mọ̀rùn ọmọ mi ilé àgbá ìsìn mi kí nìdí ó lè ti láwọn ìrírí kan tó ti tẹ̀lé ojú nílùú àbúkọ̀rọ̀ àwọn ọmọ ìlú àwọn ẹ̀ tẹ́lá àwọn ìgbẹ́gbọ́n ti ní orí rẹ̀ kí ni wọ́n á ní ọkọ̀ sí lọ ìlú òṣèlú tó wà lórí rẹ̀ tẹ́gbó lè tàbí mọ́ ní pàtó kí náà sáà ẹ̀yìn àti bẹ́ẹ̀ ń ṣe maintenance of unity of Allah in his creation. Mímú ọlọ́run lọ́kan, mímú ọlọ́run lọ́kan, ṣíṣe ọlọ́run lọ́kan níbi ìṣẹ̀dá pò nìkan ládẹ́dàá pọ́nà dádẹ́dà gan nìkan ti tó tó wá bí kejì olóhíyà ṣíṣàpọ̀ mọ́ ìjọsìn fún Allah pé òun nìkan ládẹ́dà rẹ̀ náà ti tó lẹ́rìí látọ́kọ́ nìkan ìjọsìn tọ́ sí tó gbogbo ẹ̀yọ́kọ́ ẹ̀dá ni wọ́n bẹ́ẹ̀ bá wá sùn wọn ìwà tó sì ṣẹ̀jẹ̀ sí kankan náà ẹ̀dá kò ṣàjọ́ sí ìṣẹ̀dá. a jẹ́ pé ẹ̀dá làwọn bá ń fi ẹ̀dá ń fi ẹ̀dá ṣùgbọ́n àlá tó dá wa ọdún kìí ṣẹ̀dá èyí náà tó láti sọ pé òlò yíyá pátá fọ̀ọ̀mọ́ náà jọ ìmọ̀lọ́ lápá ọmọ náà lọ sí pé kò sí tó ló sí àyàfi àlá gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn adẹ́gà wọn ò olùfà tó tó láti ìjọ gbéǹde gbogbo àwọn ìṣà àtàwọn táwọn èèyàn sì láyé ní ó gbọ́pá bọ́sẹ̀ wọ́n yọwọ́ yọbẹ̀ pé àwọn òmọ̀ yìí rí láàrùn náà ni ó fáwọn èèyàn wà sọ pé àà ìbá ti pé ó bẹ̀ẹ́ fáwọn kárọ̀ الشمل مين اتبرأ الذين اتبعوا من الذين كفروا تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت فيهم الأسباب وقال الذين اتبعوا لهم أن لنا كرة يتبرأ منه كما تبرأ منا كذلك نريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار ولكن الله أن نظر في قلت لنا قلت لنا أخي area kò gbọ́dọ̀ jìnà sí one sixty seven one ọjọ́ ìlú mo fẹ́ kẹ́yìn èèyàn sí náà ní ló bá tó ń ka kùránì tó ń já ayà bí ayà rẹ̀ kẹ́kẹ́ náà ló one sixty two one sixty two yá wọn láti one sixty five ká sóra kí ni sóra two ayà wa tó ẹ̀dá mẹ́ra wo ẹ̀dá mẹ́ra wo dáhùn. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ومن الناس ó ń bẹ nínú àwọ̀ ẹ̀dá ọmọdé àdáríhun ẹ̀yìn ẹni tó ṣe wípé nínú wọn yà sáàkèkù ní jùlọ ní ìdáwà ìpá dáadáa wọ́n mú ẹ́ lẹ́yìn ẹlẹ́dàá ọlọ́ àlá wọ́n mú wọn ní àrùn dáadáa òbí wọ́n mú wọn ní ẹni tí wọ́n mọ̀ kéjì wọ́n mọ̀ pé Wọ́n wá sí sí àwọn òyíkè ìṣọ́lọ́ sí ìjẹ̀lẹ́dà kàkó bèèrè ráà. Ah! gẹ́gẹ́ bí irú ìfẹ́ tó yẹ kí wọ́n ní títà ní ilé ẹlẹ́dà والذين آمنوا أشد حبا لله والذين آمنوا àwọn onígbàgbọ́ òṣèlú aṣáàtò ó ń bá ìfẹ́ láwọn ẹni sọ́lọ́run ó lágbára jù tẹ́lẹ̀ sóṣà torí ẹni fi èṣù lè sáré èṣù tí kíkó ní kéṣù ó pa àwọn torí ṣàǹgó ní sọ pé ṣàǹgó kó parí kò lè sọ bẹ́ẹ̀ torí pé ààrá ní ìdúgbò bá dé ikú gbóná ní àwọn mùsùlùmí nìkan láti lọ bí ọlọ́run pa àtàwà pa mùsùlùmí pa ní mùsùlùmí wà ní ìkínà kó jẹ́ ká fi wá kúwọ́ sáà ní àwọn ẹni èyí ò lè sọ pé ṣùgbá kò wọlé tó àwọn oṣù ìwọlé tó rúpa ó mọ̀ fáwà jẹun jẹun rí díẹ̀ ẹwẹ́ jẹun jẹun rí méjì bàtà sì ní jẹun jẹun mẹ́rin òkú ọlọ́run bàdúrà yóò bá ẹkọ́ àrùn ولو يرى الذين ظلموا إذ يرون العذاب وما يرى الذين آمنوا أبدلهم ọlọ́ọ̀ni ìbáṣe wípé àwọn tí ń ṣàpò sílẹ̀ ní ara wọn rọ́wọ́lù àwọn tí ń fi ìgbàlẹ̀ àtọ̀síwà lọ́jọ́ ní oṣù àwọn ẹlẹ́mọ́ tẹ̀síwájú ibi ọrún ìlànà nígbà tí ó rí ìyà náà ẹ̀yìn ẹ̀rùkúrú ẹgbẹ̀rún ẹ̀yìn ìyà ọ̀pá wípé ìtí jẹ́ gbogbo agbára pátápátá lèlá ìjọba lílá gbogbo ìjẹ́ agbára tí aláàrí jẹ̀ ní pátápátá yányá tí ò sí ẹyọ̀ mẹ́ta yọ́lẹ̀ láì lẹ́yọ̀ kan Láì láìṣẹ́ ìkankan kù gbogbo agbára yányán sọ̀rọ̀ ọ̀bàdì lápapọ̀. Wọ́n ní ọmọ ọ̀nàṣà bí ìlú rẹ̀ ara. Ọba pa ní ìsìnkú ẹgbẹ́rọ́ lè ń Ṣùgbọ́n àwọn olóògùn tí wọ́n bá ti fẹ́ kúrọ́ wà láìsí wọ́n ṣe bẹ̀ ọlọ́gbọ́ tòbí wọ́n bá ẹgbẹ́ òwúrọ̀ pàdé orí ìsù átíkù káwà ní à nínú jọ́nà àwọn jọ́nà àwọn college of education ńlá tó ti fẹ́ lórí káwọ̀ ṣàbáwà ní òṣìṣẹ́ lórí ìṣòro kan ìlú àlá gbogbo ìṣòro ọ̀ṣọ́ ìkàrà ìgbàlùwọ́n kọ lórí gbogbo àwọn president governor àtàwọn vice president deputy governor àtàwọn senator àtọ̀gbàgbẹ́ ní gbogbo wọn pátá kí wọ́n mọ̀ sí kùránì àti nílé ìfúra fún wọn mọ́ oníkẹ́ ń kó irin sílẹ̀ òjú pépà ní o akadẹ́lù pépà oníkẹ́ bá lè máa lórí Nàìjíríà ó yá ó kí ló wá rí fún ìdílé ìwọ̀n múra torí wípé tí tí wọ́n múra ti jẹ́ kó ti fọwọ́ pọ̀ ní ó ti jẹ́ káwọn jẹ́ nìyẹn ti mú wọn lọ́gbọ̀n lórí wa tó lágbára ọlọ́wọ́n ní gbogbo agbára tẹ̀rùpọ̀pù níyẹn ìbáṣe wípé àwọn tí ó ń tẹ̀lé wọn wọ́n lè rí tí ó ṣẹlẹ̀ lójọ́ lójọ́ àríyámù wọn ò bá mọ̀ pé gbogbo agbára pátápátá yánlọ́yá tí ọlọ́run wà lórí ṣe tẹ̀síwájú ìjẹ̀bẹ̀rọ̀ ẹ̀lẹ́rìnà tí ìrù ní ẹ̀lẹ́rìnà tẹ́lẹ̀ ìdí ni wípé àtìlẹ̀rìnà túbì rú àwọn tí wọ́n ń tẹ̀lé ní ìṣàngó ní Ògún ti Ọbàtálá ní Ọya ní ìnànàbù ní àwọn òṣàkọlẹ̀ ìjọba àtàwọn òṣà ní ìlú ní ibi búta búdà búdà búdà confucian bàbá gúrú nànà ọkọ̀ àrí krishna

Oslo mo lọ sí stédì àwọn fún tréní ní Liberty mo ṣáàrí bí àwọn kan dá òdòdó kí ni èwo tó òdòdó wọ́n ṣá ń dà á lẹ̀ kí ni wọ́n ń dá òdòdó fún ìrẹ́ ìjùláì gbogbo wa dé òdòdó yẹn ló wá ń lọ ó jẹ́ kiri one on one tí mo lẹ̀ tí ó kù sọ́yà lè bá sọ̀rọ̀ rẹ̀ kódà láti láwọn ti wá síbò lára àwọn aláwùdà bá dr láwùdà mọ́lága àtàwọn kúlé sánmí nígbà yẹn kúrọ̀dá kúlé sánmí àti dáwùdà wọn ní ọ̀lọ́ ṣe wá síbò tó ní wọ́n kò ní ọ̀pọ̀ ṣùgbọ́n nínú tradition báyìí wọ́n wòó olóògbọ́lọ́n ó ní ìgbà aeroplane já ó ní tí wọ́n bá lè fi fọ́tò òun sínú gbogbo aeroplane bá lóò lè já mọ́ ọmọ àkẹ́ ó ní ọdún wọn ní ìlú kò yẹ ní ìlú dídí ìgbàgbé gbogbo nǹkan yìí gbé nàìjíríà sábà fi ń ṣe pẹ́ẹ́sẹ̀ lónìí onígbà ni ó tàn ẹ̀yìn ajọ́ mi ìwúlò kí tinubu ní kí n jẹ pẹ́ẹ́sẹ̀ lónìí tí ò bá tán lónìí ẹ̀ pa mí ṣé yóò torí ẹ̀kú ọbẹ̀ lónìí

Mọ́kò kí á, ó yẹ kó yẹ kó fún ẹ̀ǹkì ẹ̀ǹkì ìbàdàn ló pé. Ìkọ́ tó ní, ẹ́dítọ̀ bẹ̀yẹn ó yẹ kó ẹ́dítì bẹ̀yẹn áwù. Ó ní, mo ṣàdúrà, ó ní lọ́nà náà. Gúrú òkè ṣàdúrà fún gbọ̀ngàn ló ṣàdúrà. Mo ní ẹrù ọ̀rọ̀ ọlọ́run. Àwọn tí ó ń gbà sọ́rọ̀ mẹ́rin orílẹ̀-èdè kan, ibẹ̀ ló ti wá lọ́dà kan ló sọ̀rọ̀ ilé sọ̀rọ̀ ó wá ń sọ pé mọ̀mọ́ ò sí wà níbẹ̀ nínú ọgbà ẹ̀ wọ́n ní sọ́tọ́ ní àwọn gbà pọ́tọ̀ ní bọ́ọ̀lọ̀ ló kàn jọ ohun tó fi wá kó wá fẹ́ mú nílọ láti sí olùmọ̀mọ́ ọlọ́run ti kàn bí olùmọ̀mọ́ sí wà bẹ̀ pàtọ́lọ̀ ọ̀rọ̀ That is 2000 and uh, yeah, we just to That is 2017. So they are due in 2007. Eh? So in fact, in fact, gbogbo àwọn wọ̀nyẹn ọlọ́run àti gúrú àti gbogbo wọ̀nyẹn táwọn èèyàn tẹ̀lé láyé tẹ̀síwájú اتبرأ الذين اتبعوا من الذين اتبعوا àwọn èèyàn wà á yọ ọwọ́ bàbá wa kéèyàn mọ́ ọwọ́ mọ́sẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ní èkó àwọn yóò ní bọ́wọ́ bọ́ta àwọn sì ní yọ ọwọ́ yọ They are going to remind them nínú ẹ̀lẹ́dínlẹ̀ yìí àwọn tó ń tẹ̀lé wọn láyé tó bá lọ̀rọ̀ yẹn níjọ àlìkíyàmà wọ́n wà àwọn òmò yìí wà wà rí yà náà àyàgbámà iná sábà ń sọ tó so wọ́n pọ̀ ó jàǹjọ́ lọ. Àwọn ìwà àti ẹ̀sìn nìkan yóò kọ̀. Their relationship shall be broken that day. What brought them on it, what brought them together shall be made them separate. Second, you are just man. ولو أسلم وقال الذين اتبعوا له أن لنا كرة. Ìwọ́n ló wàá dùn àwọn tó ń tẹ̀lé wọn pé, "Ah!" ẹ̀yìn làwọn sì tẹ̀lé báyìí tó kó àjọjọ́ òní tí dé wọ́n wà ní án ah, kàbẹ̀ náà wà fọ́rọ̀ lẹ́yìn lẹ́yìn ìjọsẹ̀rọ̀ àwọn tó ń tẹ̀lé wọn lárí ẹ̀kọ́ àṣọ wípé lẹ́rùn lẹ́rùn lẹ́rùn kẹrùn-ún bá ṣe wípé kárọ̀ ayé bí tó wà fáwọn ní ìpadà sáyé ní gẹ́gẹ́ bí wọ́n àwọn ẹlẹ́kọ̀ọ́ ṣe sọ nínú ọ̀lẹ́ǹsì àti lọ́sọ̀rọ̀ wípé àìsá kò nẹ́ Kọ́lú ìlíkà ìgbà káàkùn ọ̀tọ̀mọ́nà ọ̀pọ̀ ayébù. Bàbá Nàbí ń sọ fún wa, ibẹ̀ ìpadà àgbáyé mọ̀ ń bẹ̀rẹ̀ ìwọ́n kí ni ìbẹ̀rẹ̀ ẹ̀sùn kàdínú. Àìsá kúrùnà ìgbọ́ọ̀mọ̀ Nígbà bára bá ti di egungun náà rírọ̀, àwọn àbágbà àtẹ́lẹ́gbà àwọn tó ti kò hẹ́ẹ́ torí èdè Yorùbá ò ní gbà pé gbogbo jẹ́ra. Ó kú ṣàtó máa ń díkè díkè gbogbo yóò láàrín jẹ. Ṣùgbọ́n ẹran máa ń yóò máa jẹ́ra. Àhẹ́ ṣùgbọ́n jíjẹra náà láyé tí gbogbo ẹ̀ àìsáàkù náà ìlú ọmọ ẹgbẹ́rán jíjẹra tó wá pé egungun tó ti ń gbọ̀n ìbí àtìkè kọlu wọ́n tún wá dára wọn lóògbé nígbà tó bá lọ rí ẹ̀fà ní ìdílé padà ká rọ̀ta ní kọ́ rọ̀ ìpadà wá yóò fò yóò jẹ fáwọn ṣùgbọ́n ọ̀rọ̀ láwọn òfin àwọn ògbà rẹ̀ kò sí ṣe lórí nígbà ìsọ ìgbé tó ń sọ ìgbé rí bẹ́ẹ̀ káàbọ̀ sáré kọ́ sírọ̀ òfò làwọn ṣe rò ojú ọlọ́rọ̀ ìdàmà ọlọ́rọ̀ gbogbo bẹ́ẹ̀ tí ò ṣe ṣe lè fà ìnà máa ń yíyà sáṣírọ̀ wá àríyá ibi ẹyọ kan náà ní kí wọ́n láìka kan kan sí ẹgbẹ́ nípa sí pé bí ó ṣe lórí ojú ọmọ ẹ̀rọ Ìtura ìbá tuntun sọ inú omi tí èèyàn ó fi jáde. Mi ti ṣe ń tún láyé èmi sọ ẹ̀sọ́ tó wù tí ó fi jáde nínú wọn. Àmọ́ yóò dábàá pé wà náà fẹ́ lọ èso àfẹ atẹ́gùn sínú òun tàbí ìkó àrùn. Àwọn onípe ní wo àwọn Yorùbá onípe ní wo. màálù àwọn kan ní ìwọ ìjẹ̀rọ àwọn tó ìkàrẹ́ ìdíbò àwọn Yorùbá ti máa ń fi bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí ìwò làwọn mẹ́rin kò jọ wí kò jọ ní máa lọ pé Yorùbá ti kọ lọ òwe Yorùbá tán irú ẹ̀ lọ́mọ ọmọ àǹkọ rẹ̀ ọ mi ọ ọmọ ìbá sì pè ní ọmọ ó ní ìrànlọ́pẹ̀ wà sí ọmọ ọmọ ṣùgbọ́n ìta sọ ẹgbẹ́rẹ́ ìfẹ́ ṣe yorùbá omi sọ tẹ́lẹ̀ ìjà kọ́tọ̀ yorùbá ẹ̀ kò tí ì tán ọmọ ẹgbẹ́ òbá gbọ́ bí wọ́n ṣe ń pe ọmọ tẹ́lẹ̀ lẹ́nu ṣé kì ẹ̀ tó kọ yorùbá tó wà ní ṣẹ́yìn ìyàwó fi rere wà lọ lónìí ìjọ pé ní ọmọ rere ọ mi ọ ọmọ kò rí bí torí pé ló fi pé ìrànmú pè ní òsínbẹ̀ ń ní òsínbẹ̀ ní òsínbẹ̀ tẹ́wà ti fi ní ìdínà ọmọ ọmọ onímọ̀ pọ̀ bá olóyìnmọ̀ lù sí màálù ṣàgbékè ṣe màálù pẹ̀lú màálù jẹ́ màálù àìrí màálù kọ́ ló sọ màálù bí màálù wọ́n wá kọ á ìlà tó gbé láàrin bá tí ò ní máa kókò olùlú ní kí sókò àlú قال الذين اتبعوا لو أن لنا ذرة ìbá ṣe pé pàtàkì ayé ní ìwà ìgbésí ayé ní ìwà ní.

كذلك يريهم الله أعمالهم حسرات عليهم كذلك يريهم الله أعمالهم ذلك الله وبوش في أوانشاء ومنوان سبحان الله يوم جاء jẹ́ àsára ẹgbẹ́ àbára ń sọ pé àsára kí ni ìtumọ̀ àsára ó fóò tí wọ́n ló ní ẹ̀kọ́ ṣe ni ó máa jẹ́ fún wọn wà mẹ́rin nínú náà ẹni ó ti máa ṣàbámù ọlọ́mọdé àwọn ọlọ́mọdé àwọn ọlọ́mọdé àwọn tó ká padà sí nígbà tí ó kéèṣì àwọn òṣàlẹ̀kọ́ làwọn èèyàn bànújẹ́ sí o àwọn aṣáájú tó ṣì àwọn ọmọ wọn lẹ́yìn àwọn ọmọ ẹ̀yìn wọn lọ́nà àwọn aṣáájú tó ṣì kí ni ọmọ ẹ̀yìn lọ́nà àwọn àgbààgbà tí wọ́n ṣì àwọn ọmọ èkèèké lọ́nà àwọn tó wà ní ipò àṣẹ tí wọ́n ṣì àwọn tí wọ́n lo àṣẹ lórí lọ́nà ọlọ́gbọ́nà ló kùránì ṣẹ́nà ipé ayàyà ọlọ́run bá lè gbé sọ ẹgbẹ́ tó wá ti jọ gbé ìlú ọlọ́run ní tí wọ́n bá ti rí àwọn ọmọ sọ pé اللهم إنا أطعنا سادتنا وقالوا ربنا إنا أطعنا جوابنا كيلو واحد فورنا أطعنا يا لك wọ́n ké yọ́nà tó kọ́lẹ̀ máa lóòrò mọ̀sí lọ. Yọ́nà tó kọ́lẹ̀ ojú òhú ìlọ wọ́n náà lè yà pa. Wọ́n ké jù wọn kọ náà. wọ́n dojú wọn bó náà ṣùgbà torí pé àdábì ní gbogbo ọmọ ẹ̀nà tí náà ó ojú ni wọ́n èrè wọ́n náà wọ́n dojú bolẹ̀ wọ́n náà ni àwọn ẹ̀rí àdábì a Direct àwọn bá kí kó ló ti ṣe ṣe sọ́lọ̀ tó ní kẹfẹ́ bẹ̀rẹ̀ ṣe gbogbo ẹranko ní ìgbẹ̀sẹ̀ bí ìbáwẹ̀ rí ìbá nǹkan fọ́ mẹ́rẹ̀ ní ẹgbẹ̀ àtọwọ́ àwọn kan sì ń fa yàáfà wọn ò lọ́wọ́ rárá ìgbà kan a máa ń ṣọ́ èjò máa wo lọ́wọ́ tó tó bá ti rí ìwé ìtàrí kò sí àwọn kan sọ pé tí wọ́n bá ti kun èjò tí wọ́n lá ọwọ́ yẹn máa ń wà nínú ọwọ́ kankan ò sí ń bẹ́ ọlọ́dà ọ̀gá ìdá àwọn kan tó bí àlégbà àlégbà kìlàlẹ̀bí ajínigbí ló kọ̀ ní ìgbàgbọ́lẹ̀ pẹ̀lú tó wọ́n pé bí méjì àwọn rí wọn kí àwọn rẹ̀ máa fún kí wọ́n dàbí alágbàjì wọ́n máa ń tóbi tí wọ́n bá jẹ́ ọmọdé tí ò bá rí àyè ó já ìlú ọ̀lẹ́ àmọ́ àmọ́ dùn yàtọ̀ ọ̀gbọ̀n àbọ̀ ẹgbẹ́ ńlá tó lóòrùn ẹran ẹ̀mọ́ ń ṣí lórógbó pàápàá rí ìrù ẹ̀jẹ̀ ọmọ bá oníkan lọ ọlọ́dún ìgbìmọ̀ ṣá ọlọ́run bá lé kí ọlá àwọn bí gorilla ìnàjú tó fẹ́ máa dé èèyàn tó máa fọwọ́ tilẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní tó bá àjíjọ́ pé èdè ta ẹ́ yọ́mù pẹ̀lú pẹ́lẹ́bù ojú mọ́sílẹ̀ lọ́pọ̀ ẹ̀rọ ìtẹ́lẹ̀ ọ̀pọ̀ ẹ̀rọ ìbá ṣe wípé láìpà náà láàrù ìdàtí ní ọdá àbíjẹ́ kó sí ọdá àbíjẹ́ kó sí ìyẹn tí ò bá má tí ò bá lọ sí láìpà ìgbàlágbọ́ tí ò bá má ní ó ṣe tẹ́ bá tẹ̀lá láàárẹ̀ lọ sílé ìwòsàn kí dọ́tọ̀ wá pé ẹnìkan nù yí ló wọlé ẹni wá ló mọ̀ ṣe o kò ní ìṣẹ́ abẹ́rẹ́ ènìyàn ti kú fún ọ̀tọ̀ bá gbọ́ Yorùbá tí Yorùbá bá ti ní ó mọ̀ ṣe o yẹ pé ọ̀rọ̀ yẹn ò lápò ṣe mú ìrọ̀lọ́ ni wọ́n wà kíbò sí jọ́nà pé yá lẹ́yìnta ó ṣe òòrùn tẹ̀síwájú. Wọ́n lẹ́yìn jẹ́rọ ẹ̀kọ́ ìyọ́n àwọn ọba ti tẹ̀lé tọ́lọ́run àwọn ọba ti gba tàníbì láyé tí àfẹ́kọ̀ọ́ tó ṣe má Ìrìnà ọ̀pọ̀ àmọ́ ọ̀pọ̀ àmọ́ ọ̀pọ̀ Olúwa wa kàkà kágbà ti ẹ kágbà tànábì. Fáádà àwọn aṣáájú la tẹ̀lé o. Àwọn olórí la tẹ̀lé àtàwọn àgbààgbà. Ṣùwá lọ́nà kó lójú ọ̀nà tààrà ni ẹ̀rọ. Ìyẹ́nà dọ́dọ̀ àwọn ọmọ kéwòrò táwọn àfá àwọn ṣì wọ́n lọ́nà ẹlòmíì sí mọ̀ nínú ọmọ kébù àmọ́ àti wá gbọ́ bá àfá wa ojú tì ẹmọ́jà adójú bá àfá ṣòro olókọ wa ń kéwú ẹ̀jẹ̀ adó tàfà àwọn tó dáa jù nínú wọn wà ní sọ̀rọ̀ wọn ó dákẹ́ bẹ́ẹ̀ béèrè ọ̀rọ̀ lórí ẹ̀wọ̀n ní dáhùn ní fèsì wọ́n ṣe tí a pè ní kìtìmánì anábì ti sọ pé sallallahu alaihi wa alihi wa sallam man qasama ilman alijama Allahu yawma al-qiyamati bil jami min an-nar ṣe kàlàgbà ní original sọ́kó tàbí ìlú yorùbá tó mọ́ra tó ìlú hmm, ìlú ìjáàbò mọ́ra tó ìlú ìlú wọ́n lè sọ ààrẹ pé ẹni tó bá fi mọ̀ òdodo kan pamọ́ ọlọ́run ó fi ìjánu iná sí ẹnu rẹ̀ lójú àmì ìhàmọ́ tó dáa bí àbá àwọn sọ̀kọ́ tó sọ tó sì fi ń sọ àwọn èèyàn náà àfẹ́balé àfà àwàjẹ́ ìjánu náà ni fi ṣeré àwọn èèyàn sì ń nù kí wọ́n á sọ ànábì ní ìjánu náà ní wà lẹ́nu bí tẹ́ṣin bọ̀ tí iná ní wà lẹ́nu fàdọ̀lú nà wọ́n á sọ áàtì lójú ọ̀nà tààrà kí wa lónìí àwọn ti mọ̀ pé kò ṣe padà sáyé mọ́ àwọn ti sọ àwọn òwò náà àwọn ẹ̀yẹn náà ọmọ náà ni wọ́n á fi ìrú Mọ́sẹ̀ ó jẹ́rú ìyà kan náà làwọn òjò jẹ nínú náà ṣe bí wọn nílọ́pọ̀ méjì. Mọ́sẹ̀ ó dúró bẹ́ẹ̀ bá ní làánà wọn ní làánà tó tóbi làánà ńlá. Kí ni làánà yẹn? Tún bá ní gbé wọn jìnà sí kẹ́ẹ̀rẹ́ gidigidi. Má jẹ́ kíkẹ́ ó fi ẹ̀ṣẹ̀ ìṣìṣàn sọ́dọ̀ wọn bó ti wùlẹ̀ kọ́ àwọn tẹ́lá àwọn ṣàánú láyé ni wọ́n ti ọlọ́run sàánú wa ẹ nínú ààwẹ̀ kó bá àpá àti ń jọ ọlẹ̀ lọ́sàn àwẹ̀ ó wá padà lọ lé àfáà náà ń tẹ́ lọ́sàn túwá ó wá bá àpá àti ń ọlẹ̀ ó wá padà lọ lé àfáà mórèlù ọlẹ̀ náà ní ọlẹ̀ àlìjẹ́mẹ̀ ní yé kí ọlẹ̀ àti òsì

ọmọ ẹwà máa sọ kiri pé ah àwọn afáà kan wà látàyé jẹun àlìjẹ́nù nínú wọn ni bàbá báyìí báyìí báyìí àfáà rẹ̀ ló sọ nù òun náà nígbà tí mọ̀ òdodo wá dé tó wà tuntun kó wá ṣe àlàyé fáwọn èèyàn tó ti rí nǹkan tó dákẹ́ níjọ́ náà ní wọ́n sàbámà àtàwọn èèyàn táwọn olórí tí wọ́n pàṣẹ tí ò bá kọ́ lọ́gbùn táwọn kan wá kún wọn lọ́gbẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ wa ní òkòrí bá ẹ̀ṣà ṣe bẹ́ẹ̀ ìmọ̀jẹ̀lẹ̀ ìjọba bẹ́ẹ̀ bẹ̀rọ láti gbogbo ìjìyà àdúgbò ẹ̀ ẹ̀dá wọn àwọn kò ìgbé ẹ ṣe àwọn sọ fọ́nà pé àwọn làwọn ní ẹṣí ẹ̀sí gbọ́ dáadáa ọ̀rẹ́mọ̀ káàkiri yẹn fi owó láti kan tó bá kàn bá ti lóyún owó bá ti lóyún owó ó pọ̀ àdá tó rà ìrẹ̀lẹ̀ mú ẹ̀ sáńpù ẹ̀ ṣùgbọ́n àmì mú pàtó gbẹ̀rẹ̀ wọn ó dàbí ọ̀dà àwọn panápaná lórí ìwòsàn ọ̀gbìn Imam Gàmbárí rahimahullah ó ní méjì ní gbogbo àwa ẹ̀dá kún sí nípa làákàyè àwọn tó ní làákàyè àwọn tí ò ní àwọn tọ́rọ rí ọ̀pọ̀ ó wá ní tàbá wá ń ṣe òǹkà ìbágbàgbé òǹkà ó ti pẹ́ òǹkà ó wá ń ṣe òǹkà ẹ̀dá àwọn tó ní làákàyè yẹ kéré níye fáwọn tí ò ní tí ká tó mẹ́wàá ní gbogbo ẹ̀dá tó wà àwọn mẹ́ta péré onílàákàyè méjì òní ó wá ní tẹ́tọ́rọ̀ àwọn onílàákàyè wọ́n ti fi méjì àwọn ẹni ire àwọn ẹni ire àwọn ẹni ire rẹ̀ àtàmínú àwọn onílàákàyè àwọn ẹni bí gbáwájú wọn lọ́dọ̀ àwọn tí ò nílàákàyè wọ́n ti wá sọ fáà tí ò nílàákàyè pé àwọn ọ̀tá nínú ìrẹ̀lọ́run yẹn àwọn òsì àwọn onílàákàyè rere wá fẹ́ gbà wọn kúrò lọ́wọ́ àwọn onílàákàyè ṣùgbọ́n tó jẹ́ ní ẹbí kan wá lẹ̀ wọ́n tó kò wò jọ lọ tó táwọn ìjọ pé èèyàn kúrò ní ó ní tó jẹ́ kí n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí mo sọ́dà rẹ tó ní gọ́ọ̀mẹ̀ntì mo láwọn ìjọ lọ sí pé àti jọ pé ìlú sáǹtì ṣe ẹ̀rọ ìgbà tí wọ́n fẹ́ lò fún wọ́n mọ̀ pé bá ń sọ́ fún o ṣùgbọ́n onílàákàyè ẹni bí làwọn yẹn tó wà lọ́mọ sọ fáwọn tí ò nílàákàyè àtàwọn olóṣèlú ẹran tí nígbà kan nígbà lébọ̀ àwọn ń tẹ̀sí èyí lè mọ́mọ́ ó ṣe tẹ̀sí kan ọ̀rọ̀ yẹn wọ́n pé bọ̀ lébọ̀ gbà ìgbà tí màá lọ bọ́lá kúrẹ́ wọn ní àfà lébọ̀ làfà yìí kì í sọ̀rọ̀ lébọ̀ là ń sọ ohun àdápọ̀ lébọ̀ pàtí gbà yẹ ohun èmi ń ṣe wá àti àlàyé wá lọ fẹ́ nǹkan tí àwọn lébọ̀ ṣe sọ ń wọ́n àwọn ẹ̀mí ọkùnrin ó ṣí láti lọ ìṣògùn lépọ̀ kí làwọn lè ṣe tí òbí wọn àpá lépọ̀ pàtì ló ń ṣe ẹ̀wọ̀ ìyà tí wọ́n wá jẹ lọ́dọ̀ ọ̀dọ̀ tí wọ́n bá tún bá torí pé látàn tèmi kò sí tọ́jọ́ tó mọ́ ń sọ̀rọ̀ nípa justice and goodness àti governance nínú ṣẹ̀rí àtàwọn láti ṣe ìjọba pé àwọn olórí wa ká mọ́ bẹ́lọ̀ fún ọmọ mú ẹnìkan wá nígbà tó jẹ gómìnà wọ́n ní gbogbo àwọn area boys àtàwọn onímọ́tò tí a máa gbowó orí ìtàyẹ wọ́n kó uniform tí wọ́n lọ́rùn wọ́n di káì wọ́n di plasma ṣẹ́rù táwọn oníwọ́sọ̀ owó ẹgbọ́ràn ṣùgbọ́n gbà tí wọ́n tó páàkì sí bí wọ́n ní o páàkì sí plasma ti ń bọ̀ bí wọ́n gan ṣe rí o ní à ọwọ́ méjì lókè fẹ́ẹ̀lì kan fún rẹ̀ ló gbé mọ́ torí pé òun ó fún lórí jù lọ ṣùgbọ́n ti gba òǹtẹ̀ ìjọba gbogbo títì gbogbo kan wá ń lọ mẹ́lọmẹ́lọ àwọn èèyàn wá ṣe tọ́ọ̀gì mọ́ torí pé wọ́n ti ń wọ aṣọ ìjọba wọ́n ti gbowó oṣù wọ́n ti kó tíkẹ́ẹ̀tì sáwọn tí ń gbowó orí bẹ̀ wá tún mẹ́jẹ̀jẹ̀ nǹkan náà ó ń dọ́gbọ́n campaign fún màá yẹn ni ẹ́ fún tó lórí ìgbú ni ọ́ à ń ṣàlàyé amẹ́sàmù wá tó lè yí ẹni tó bá tún fẹ́ ṣe bí ó ṣe ṣe jẹ́nu mo ṣe ṣàlàyé lánàá nípa àwọn tí wọ́n oníkòkó tọ́lọ oníkòkó bá lọ́dún tó lọ tí ò jẹ́ lómi orí ọrẹ ta pé ọ̀nà tó fi lè tọrẹ ni pé tó bá ti dìgbà míì tó bá ti ń wọn ike ọ̀dà kòkó kan kìí ẹlòmíì mi yóò lọ bá mi tú ike ọ̀dà yẹn sí ike ọ̀dà ńlá ike ọ̀dà àti kékeré ni mò ń sọ o wá síbí tí wọ́n fi máa bu ọbẹ̀ ilá àdó ọyá yẹn máa ń jí kòkò díẹ̀ wà á bu ẹyọ kan sílẹ̀ tó bá tún ti wọ́n ike ọ̀dà kan bu ẹyọ kan sílẹ̀ tó bá ti ń ìyẹn ló ti tọrẹ tí zaka tó bá zaka ò tí ìwọ tó ní mo lè ṣàlàyé pé èṣù ṣàìtọ́rùn nígbà tó tó yọ torí kí níyàn ó padà pọ̀ pé afá kan tó tọkàn rẹ balẹ̀ bí afá ìkèrèjẹ tí ogun sábẹ́ ara ẹ̀ tí mo bà lérò ní pé tí èdè pé yóò tó lọ dání tí ó ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ afá ẹ̀ ló máa kó fún ojú lójú rí ètè rẹ ọ̀bá ní òwà dà nígbà tó mọ̀ pé àwọn ọ̀kan jù àwà tí a fẹ́ pẹ́tíkà nìyẹn a ń ṣàlàyé ni method téèyàn lè lò tí ó fi rí kí a fọ́ tí ìbára gbọ́ tẹ̀sí rẹ̀ àwọn politician aláti fún wọn ní pẹ́tíkà ẹgbẹ́ kákẹ̀ṣe wà àti ẹgbẹ̀rún ọlọ́ ẹlòmí fẹ́ wọ́n náà wọn kò mọ bí ó ṣe ṣe ni a fi hàn pé báyìí ni ó ṣe lè ṣe tọ́lára ẹnìkan ní àwọn obì lórí ṣé tí máa ṣe gọ́ọ̀mù tí máa ṣe gọ́ọ̀mù pẹ̀lú òbí ọlọ́run máa ṣe dà ó ní kí ló dé mo ní tí òun pé èmi ò lówó kó jẹ ẹni tó bá lówó kó jẹ kò lè rí nǹkan kan ṣe torí pé mo ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ mú ò lè mú wọn tó bá ló fẹ́ mú wọn wọ́n dàjọ́ bẹ́ẹ̀ rú ó wà pírójẹ́ẹ̀tì tí ò nítumọ̀ fún wọn ní ní kí ṣe àfẹ́ tó bá ṣe ọ̀nà ẹ̀kan léyìn já sí ọkà tá a fún lówó ṣe àfẹ́ ní ṣe títí ẹ bó ṣọ̀nà ẹlẹ́sẹ̀ yóò padà já síbẹ̀ àwọn kan mọ̀ rí máṣíìnì gbà ṣùgbọ́n kìí ṣe pé afẹ́ ṣiṣẹ́ rẹ̀ á mọ̀ pé yóò dàjọba arú ò bá rí nǹkan jẹ wá lọ fún ní fa yẹn wọn ò ní fún ìlú ní bùkátà sí lójú ẹsẹ̀ wà lọ fún àwọn kọ̀ntrátọ̀ tó dá òní jowó ó lè ṣe kí ni supervision tó mú ó rẹ̀ ṣiṣẹ́ dáadáa pálẹ̀ tí ó fún ẹ̀ṣẹ̀ ní kèé ṣẹ̀ṣẹ̀ rárá nínú ṣẹ̀rẹ́ ó níbi tí wọ́n fi sí nínú ṣẹ̀rẹ́ ó ní ibi tí wọ́n fi wà lókèrè ẹ̀sìn irú ẹ̀ ni nígbà rí àwọn sọ̀hábà ọba tí wọ́n bẹ̀rẹ̀ pé kó mọ́ kògùn wá ọmọ kògùn gbàtọ́ dáyẹ ó màrún ní àti lágbára dáyà fún ọmọ tó bá mẹ́jà lájá tó irú àwọn ẹ̀yẹn mú ní gọ́ọ̀nànsì nìyẹn ṣàǹtẹ́lò mi ìbẹ̀rù ọlọ́run yẹn gangan gangan ni ó jẹ́ kí ìjọba ẹ̀rọ dàrú nítorí pé kò lẹ́kọ̀ọ́ bí ó ṣe ṣèjọba yẹn tó sọ́mọ́ ìmọ̀ kàmú yẹn wá àtẹ̀sáǹpù ni you have to tell them this is the way to do it as afa ojúṣe àwọn afa àwọn afa ní deep knowledge ló àlè sọ pé wọ́n mọ gbogbo nǹkan tán ń ṣàlàyé tó fẹ́ káwọn èèyàn ń jẹ́ èyí gọ́ọ̀sù ọkà jẹ́ máa ń pariwo yìí àwọn gọ́ọ̀sù ọkà míì wà deliberately ìjọba ló create ẹ̀ nítorí ẹni ibi kan tí ó dàjọba ẹrú abẹ́gbà tíṣà ẹ ti mọ̀ pé five thousand tíṣà lẹ́mí five thousand five lẹ́gbọ́dọ̀ gbà àwọn èèyàn bú yẹn àwọn ní ó ní five hundred yẹn tí ẹ̀rọ mẹ́rin ní wọn kò bá àwọn mẹ́rin wa òun ní wúlò so ìlú òṣè kí ni yóò dá òun náà nílé jáde láti dá nǹkan kan rú ó ní píríncípù o so ṣùgbọ́n ẹni tó fẹ́ kówó jẹ yóò wo ṣé òun ti fẹ́ ní five hundred jẹ́ kó náà kó five thousand sọ́dọ̀ òun òun ìgbà tó ti fún five hundred jẹ́ pé wò ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ yóò àkó five thousand àbí kó kó fifty thousand ìlú ò wá ní rí nǹkan kan ṣẹ́ntí ò bá lẹ́ni bóhùn fẹ́ kówó jẹ ẹ̀fẹ́lẹ̀ yorùbá ní ká kówó jẹ tọ́lá àwọn olóṣèlú kan ní àjẹ́jẹ́ tí kówó jẹ talẹ̀ rí tó kówó jẹ ní onímọ̀ tọrọ ẹ̀jẹ́ talọ́fẹ́fẹ́ tọ́tàn náà mú mi fi tọrọ bu e, ń sọ̀rọ̀ kan ó bá ń dárúkọ àgọ́nà kì ní ilé okùn tiẹ̀ jẹ́ ele náà ní ọ̀nà tó kò jẹ́ jẹ́ lórí ọ̀rọ̀ nílẹ̀ lè tó lè sọ ilé náà ọ̀nà tó kò jẹ́ jẹ́ sí jẹ́ sí ìjọba ọmọ akó kẹjẹ bẹ̀rẹ̀ tó lálàyé kan tí wọ́n ń ṣe ìjọ náà

kàdálíkà jẹ́ àìmẹ́ أمة وعزقا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا Ẹ jẹ́ ká jọ wà rẹ̀, ọlọ́run wà kàdálíkà. Mi bá ẹ jẹ́ ká kéèyàn torí ìmọ̀ sí là ẹ jẹ́ ká mú àyà tó wá ṣáájú súpà á òmìnà àwọn nínú àwọn èèyàn. àwọn ń pè é. àwọn òmùgọ̀ nínú àwọn èèyàn kí lórúkọ mí fómùgọ̀ àwọn dàdá ń dị. ẹ́ ẹ́ èjìdàrẹ́ gọ̀ǹgọ̀ ṣú èèyàn ẹ̀mì ẹ̀mì torí kò kàn ní níbí kò akíndánidání òpònú kí lábá ìtún sọ ṣùgbọ́mù tí a bá ń ka àwọn ìwé tí ó fàdún wà yóò rí àwọn kìíní ẹ̀ ó pọ̀ mẹ́ ọkùnrin kan tí ń gun màálù ṣe ti ṣiṣẹ́ ọlọ́run ni wọ́n máa sọ wípé tẹ̀síwájú ويقول السفهاء من الناس ما ولاهم عن Kí ló yí wọn kó níbi ìdòmíkọ wọn? Àlẹ́ ti kánú àlẹ́ ìhá rèé tí wọ́n ti wà tẹ́lẹ̀. Ibùdójúkọ kírun. Ìgbàpá ànábì dé mọ̀ sí náà, ànábì òkú dojúkọ Kàábà kírun. Jerúsálẹ́mù ní dojúkọ. Ọlọ́run á sọ pé wọ́n

tẹ̀síwájú. Sọ fún wọn pé ibi tó wọ náà ló lè ní àpọ̀jú sí òun ló ní gbogbo ilé àti ìbúyọ́ òun àti olùwọ́ rẹ̀ olóòrì ibi tó wù ló lè ní àpọ̀jú sí kò tẹ́gbẹ́ lè mọ̀. Yàmí lẹ́yìn ìlà ìrọ̀ sí ẹni tó wọ náà ní mọ̀ sí mọ̀nà sàrà ó fi hàn pé níjọ́ yẹn èyí tó jẹ́ ojú ọ̀nà sàrà ìmọ̀nà ní kákọjú sí kí ní káàbà lọ́lọ́ ní àlẹ́ni ìbẹ̀lú wọn kọjú sí kí sí ló fà Jerúsálẹ́mù mọ́ṣáláṣí ti ń bẹ́ẹ̀ ogójì ọdún lẹ́yìn tí a ń tànábì Ibrahim kọ́ káàbà tán ló jẹ́ lọ́kọ́ yẹn so ilé Ọlọ́run àkọ́kọ́ ní kí ní káàbà ní mọ́ká tẹ̀síwájú. Ọlọ́run jẹ́jẹ́ báyìí tààdarí wọn yẹn, òun ni a wá ń ṣe yín ní mẹ́ta ń wọ́pẹ̀pọ̀. Wùsọ̀ yẹn ni pé àwọn tó dáa jù. Ìgbẹ́. Sójú ṣẹ̀dá ní Tùsáàrí gbogbo. Lé takú náà ọ̀pọ̀lọpọ̀ sí kí ní dáadáa kí ẹ bá lè jẹ́ ẹlẹ́rìí lórí àwọn owó àwọn ènìyàn wàyàkúnà rọ̀sùn rọ̀sùn yẹn ní alif àti lam yẹn fẹ́ kìí ṣàwọn òjíṣẹ́ ànábì wa Muhammad ẹ́ àlẹ́ ọlọ́run tẹ́ wọ́n ń ṣàlàyé kíbùlà yẹn ṣùgbọ́n àmì lọ́ka bẹ̀wọ́ náà lọ́ka ń lé ó kúkà tó rẹ̀ lórí ní wọ́n ti mọ̀ pé kò fẹ́ bọ̀ wọn ni wọn ò fi tú ó yá já tú wọ́n gbọ́ngbọ́sú èmi kan ọlọ́run ni wọ́n béèrè bẹ́ẹ̀ ọlọ́run ni ọlọ́run ò dédé ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ tó ń ṣe Thank you. كلا لنعلم من يتبع الرسول Ọlọ́run ní Abraham mú wálẹ̀ ní máa kọjú sí Jerusalem, ẹ padà kọjú sí Kàábà ní Mẹ́kà a fẹ́ ṣàfihàn àwọn tó ń tẹ̀ lánàbí lódodo ká lè dá wọn mọ̀ ìyàtọ̀ bí mùnáfìkì mùnáfìkì ó ní à ah, ọ̀rọ̀ àbẹ́bí ti wá súnmọ́ orí ìrọ̀lá wà láti kó ìdí sí àbábà àwọn ìlú lórí ìrọ̀lá tẹ̀lé lórí àwọn ọ̀gá bá tún tẹ̀lé ó náà bá wọn yí ọ àbọ̀wọ̀n sí lọ bẹ̀ náà wọ́n á kọ̀kọ́ lọ kámẹni tí ó padà wá sọ́dọ̀ ànábì wá fún ọ̀sẹ̀ tí ó sọ pé ìwò ni kíkó ojú bẹ́ẹ̀ ọlọ́ni ta fẹ́ lónìí yẹn tàbí ní ọkọ̀ tó ti tẹ̀lé tẹ́lẹ̀ ẹni tí ò bá gba tànábì lódodo ní padà tẹ̀lé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وإن كانت لكبيرة إلا على الذين هدى الله Nípa aṣọ tó dàkú sí ìpòlójú wa lónìí lásìkò ọmọ.

ló kárí iná ọlọ́run ti iná ọlọ́run ti ẹ́ ìjàmbá àti wọ́n mọ́ lórí ẹ́ ọ̀rẹ́ wà ìkan ló dé bẹ́ẹ̀ ẹ máa ọ̀dọ́ àti bá aṣọ ààrẹ ọjọ́ ọ̀rọ̀ ẹni alábẹ́jẹ̀ mẹ́rin àti ẹ̀bálọ̀ fi sí wà lẹ́dí náà yóò tẹ ikú ìdàrú. Àwọn tẹ́ ń pẹ̀lú àwọn arúgbó. ọlọ́pọ̀ bá ti ní ọ̀rọ̀ tó ẹ̀bí ilẹ̀ ẹlẹ́mọ̀n bọ́ọ̀lù nípa rẹ̀. àwọn ní àwọn ẹgbẹ́ ìṣọ́ mi yàn ájà ẹ̀yà ń gbòjì ẹlẹ́mọ̀n gbà èyí tó ní àwọn èèyàn jọ náà ní kí wọ́n fi ó lè ó lè lára láti sọ. ìlànà ní àdá àwọn arúgbó wọ́n ti lè fi dáhùn arúgbó. ìta àkílà gbogbo ẹni tí ò lè gbà wẹ́ ọmọdọ́mù táyà kùránì ní kó máa bọ́ ọ̀nà ní kó kó bá wẹ̀ ẹ wá lọ ń fún ní ẹ̀sọ́ àwẹ̀ mo bẹ̀rẹ̀ ṣe ń kéde wọn nítorí káwọn arúgbó yẹn kì í pẹ́ kí wọ́n fi kí kí wọ́n lè ṣiṣẹ́ rẹ̀ ó lè yẹ ọlọ́run sàánú wa sàánú lẹ́rẹ̀ẹ́ ọlọ́run ní àwọn sàátẹ́sẹ̀ àwọn ni wọ́n dáa jù nínú wa jàmánà kún Àwọn ìyẹn ní ìjọ tó dáa jù, ànábì ó wà jẹ́rì lè wọ́n lórí. Ẹwọ́ bọ́tọ́ wà bá sọ, Imam Ahmad bin Musnad, rọ́wà Ahmad bin Musnad, wà Tirmidhi, àpẹyà tó rádọ̀ àwọn ìsìnkàtínà, wà Ibn Majah, wà sọ àwọn àlùgáàrí عن جده قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنكم وقيت سبعين أمة أنتم خيرها وأكرمها على الله وعند الترمذي الذي سمع النبي صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت قال أنتم تسلمون السبعين أمة أنتم خيرها

ọlọ́run fún alágbòye dáadáa ọlọ́run ti gbà jẹ́ lẹ́gbùn dáadáa ọlọ́run ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ ọmọ ọmọ àárín ẹ̀rẹ́ hapọ̀ hapọ̀ àdúgbò ìgbà وعلى العباد الباطلة والظلم الجنابة برحمتك يا أرحم الراحمين كل أخير ونقول له يشنور يا بابا من يشنور أخير ونقول يشنور يجوز على اليوم هذا اليوم Ọlọ́pọ̀ ẹni máa rúgbọ́ ọmọ tí ìṣọ́rẹ tó ń ṣe ìṣọ́rẹ lọ́tọ̀ ẹ̀yìn. Èṣí ó ní àwọn tó fún. Ọlọ́pàá ní pèsè fún wọn, olùṣẹ́ rárùn-ún. Ẹni tó á ní bóun ṣe ṣe àwọn lọ́dún tó lọ ìná lòwó tó ṣe lọ́dún ọlọ́bá ní lọ́kàn padà ọba náà ti lọ sí ìdírí àásánà wá sí àdúrà sí àdúrà àti wọn bá sánà ọlọ́run sọ bí wọ́n sọ bí ara àdúrà nàbí ìdá muhammad mabula wà láàárín wọ́n sọ bí àtùmáyìn sọ́lámù alaykum wa rahmatullahi wa barakatuh.